أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alihamdulilayi salatu wa salam ala rasulillah abad adúpọ̀lọ sí ọ̀dọ̀ ọlọ́run atọ̀rọ̀ àdìkún ká ti gẹ̀fà sójà náà wa muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kan bá nà bí àti àwọn ará rẹ̀ tán sọ abàrà tí gba mùsùlùmí ní àpapọ̀ eléyìí ni ètò yín tó wọ adáwọ́tìlẹ̀ hak ìpèpè òdodo tí wọn ò lù tí ń dé sí tìgbẹ̀ni kọ̀ọ̀kan wa lati ìyànà bódìjà central mosque tí àwọn sásù wa suleiman mọ́dìlẹ̀ awal amúbíẹ̀yà tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà fún wa ń bẹ̀ àwọn àfa wa pẹ́ so inshallah àwọn àfa ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa nídàájí tòní láti máa bá ní tẹ̀síwájú lọ lórí ẹ̀rí tí àwọn tí wọ́n lọ síbi pé ó lẹ́tọ̀ọ́ fún obìnrin kó ṣí ojú rẹ̀ sílẹ̀ àwọn ẹ̀rí tí wọ́n kó wá ẹ̀ sáwọn ẹ̀rí sọ́lọ àbí àwọn ọ̀rọ̀ wà lórí rẹ̀ tí àwọn àáfàá tí wọ́n sọ àwọn sásùwọ́ọ̀bà ni jọ àwọn ẹ̀rí láti lè bá àfihàn fún ayé pé bíbojú obìnrin ara ẹ̀sìn wa lọ́wà kì í ṣe àdàdálẹ̀ bákan náà kì í ṣe ti àfọ̀ọ́dẹ̀ngbẹ̀rẹ̀ mú kọ́lọ́ọ̀bà àlekọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillahi wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. salaam wa rahmatulahi wa barakatuh. ọ̀pọ̀ ní fáwọn ọ̀sùpá látàtọ̀ sí a mùsùlùmí àtúrò àlékún ìkẹrẹ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tí alọ́sọ̀tà láti bá a máa jẹ́ kẹ́ fún gbogbo wa alọ́sọ̀tà bá kẹ́ anabi àtàlẹ́ àtàn sọ̀hábàrẹ̀ àti àwa náà papọ̀ o inshallah rahman ní ẹ̀nìgẹ́ bí a ṣe ṣe àdéhùn àwọn tí wọ́n ń sọ wípé obìnrin lè ṣíjú àwọn ẹ̀rí tí wọ́n kó wá ni àwọn àfáàfẹ́ fèsì lórí rẹ̀ tààbẹ̀ lórí ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n mú wá nínú hadith ìyàwó Aisha nípa ìtàn pé Asma'u tó jẹ́ àǹtí wọn àgbà ọwọ́ lọ́tọ́ sàlám jọ kan ó sì wọ aṣọ tó ń fi òhò ara sílẹ̀ àmì ìwà sọ fún mi pé bọ́ ọmọbìnrin bá ti yé bàlágà àì máa bá ní kankan lára rẹ̀ mọ́ ju ojú àti ọwọ́ rẹ̀ lọ hadithu ìkọfẹsẹ̀múlẹ̀ gẹ́gẹ́ bí àwọn àáfàá ṣe ṣàlàyé lórí rẹ̀ bákan náà baba albani rahimahullah ta'ala wọ́n gbìyànjú láti fún hadithi ní agbára pẹ̀lú hadithi asma bintu umais oná ọ̀dẹ̀ tún fi ẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bá àwọn àáfàá ṣe ṣàlàyé wa dànù rí eléyìí wípé tẹ́ ẹ bá nírú eléyìí tiẹ̀ ṣẹlẹ̀ gan-an ń tà àbáwí ni wípé eléyìí ṣẹlẹ̀ ṣáájú kó hijabu ọ̀sẹ̀lẹ̀ nítorí wípé tọ́yẹ pé káyà àjábò tó sọlẹ̀ nírú eléyìí ti ṣẹlẹ̀ eléyìí ò ní ìtumọ̀ kankan mọ́ torí wípé òun ètí ìsọdẹ àrọ́mù ń gbà náà ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé àdìsí yóò múlẹ̀ ṣùgbọ́n bá òfẹ́mi wàá bá ní sọ̀rọ̀ kan tó pàtàkì pọ̀ ọ̀rọ̀ yìí náà ni wípé àsìmọ́wù tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí gan ṣé Mádínà eléyìí ti ṣẹlẹ̀ ni àbí Mákà tẹ́ ẹ bá ní Mákà ni ìjábò tí twenty seven years ilé wa Madina oní ọ̀wà awọ́sọ òhò àbánibísà sàlámù lé nítorí Ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí kò sí ẹ̀rí mbẹ́ẹ̀ láàrin tí a ti kà síwájú tẹ́lẹ̀ tí wọ́n tún mú wa ó ní ẹ̀rí hadithi jabiru tí ń sọ wípé ẹ̀mí sàsílám ọwọ́ àṣẹ ìwádìí fáwọn obìnrin níjọ ọ̀lẹ́yà pátá tóbìnrin kọ́ dáhùn gbà tí ànábì sọ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀wọ̀ náà ẹ̀ń tọ́da ìjọ náà lọ́hùn sàṣà ń bẹ̀lẹ̀ ẹ̀kẹ́ rẹ̀ àwọn àáfàá àjọ yìí wá wípé gbólóhùn pé sàṣà ń bẹ̀lẹ̀ ẹ̀kẹ́ rẹ̀ kò nítumọ̀ pé obìnrin ìsíjú lẹ̀ nítorí kíni nítorí pé jábìrù nǹkan kọ́ gbà dí ìfìwá o abdullahi bin masudi ọgbà dí ìfìwá kódà kọ pé ẹnìkan ń bẹ́ẹ̀ tù sí ẹ̀kẹ́ lẹ̀ bákan náà abdullahi bin abbas gbà wá sálàm àdìmáyìn gbogbo wọn kò sẹ́ńtọ́ sọ ilé ń bẹ̀ kọ́dà gan itún bẹ́nu ẹgbà wà núhàn tó ń jọ gbàdí ìfìwá wípé obìnrin ọ̀hún nínú àwọn tó jẹ́ pé kò lásù sí kan ni bí ẹni tó ti dàgbà láfi ní pé àwọn afá ọlọ́run sọ tẹ́lẹ̀ pé obìnrin tó bá kulẹ̀ ti dàgbà tẹ́lẹ̀ ó lè sí ojú rẹ̀ ó lè bọ́ ìjáàbù tirẹ̀ nítorí wípé ìsí ojú táwọn sọ so ni ọ wà ní kí ọmọbìnrin tí ṣẹ̀ṣẹ̀ ń tàn bọ̀ tọ́jọ́ lọ́mọge tójú rẹ̀ ń fa ní benefit náà fún umma ẹ dákun ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀. bákan náà hadith ibn abbas tí wọ́n tún fi sẹ̀rí wípé òun rí àwọn obìnrin tí ju nǹkan etí wọn nǹkan ọrùn wọn sínú aṣọ bìláàlù ńjọ́ náà lọ́hùn ìntì ń sọ ńjọ́ náà nípa ọwọ́ tó lóun rí kò sọ pé wọ́n sí ọwọ́ ilẹ̀ kò sínú àdìsí kò sì sọ wípé ọwọ́ yìí ọfàìn eléyìí ó jẹ́ àwa aṣọ papọ̀ mọ́ àdìsí jábìrì tọ́lọ wípé ìntànà bíi ń bá bọ̀ gan ó lè fà tó sì lè ṣẹlẹ̀ sóbì gan láyé òní pẹ̀lú bí ìpayọ̀ ọlọ́run bá bá ṣe tó lẹ́mìí rẹ̀ wípé ọ̀rọ̀ pé ẹ̀wọ̀ náà gírì tó bí eléyìí ń ṣe ńlọ́fà táṣọ fi ṣèṣì sòdùsí lójú rẹ̀ eléyìí ló sì mú jábìrù náà tó náà fi eré kọ́dà ńlọ́fà táwọn ilé Eh, fi aṣọ bilalu eléyìí ọjà wa mọ̀ pé àwọn àfa àti ẹ̀tún padà gan wọ́n ní àdẹ̀lílù ìdá tọ̀rọ̀kọ̀ olè tìmálù sákọ̀tọ̀ bìhí alistidilal tó bá ti di wípé ẹ̀rí bá ti di pé ń dolójú èjì o lè jẹ́ báyìí o lè má jẹ́ báyìí o jẹ́ báyìí o má jẹ́ báyìí àyífẹ́ lẹ́yìn ò mú ìdájọ́ ẹ̀sìn wa àyè sì fi ìdájọ́ ẹ̀sìn mọ́lẹ̀ fúndìí ẹ̀rí tí wọ́n tún mú wá min hadithi sahal ibn sari asaidi nípa obìnrin tó wá bàmà sàlám láti jẹ́ kí ànàbí ọ̀fẹ́ nkóhàn wà lára àwọn ẹ̀rọ sàlám wọ́n ní ànàbí wá wo obìnrin látòkè délẹ̀ ànábì rí ẹ̀ báyìí ńgbà tí ọ̀wá wù ànábì dáálé kẹ́nìkó tó sọ pé kánàbì òjé kó wọn fẹ́ àwọn àfáà ní ká wọlé yìí dáadáa ìwọ lọ wò bọ́yì tí sáàlù sáàlù bínú sáàdì wí ǹjẹ́ ìsìjú lẹ̀ ń bẹ́ ń bẹ́ bì kò sí ìsìjú lẹ̀ ń bẹ́ bákan náà ó sì pinnu ẹ̀lẹ́tọ̀ nù sílámù téèyàn bá fẹ́ fẹ́ obìnrin kéèyàn ò ríru ojú obìnrin yẹn kéèyàn má bàa díjú fo ẹ́sprẹ́sì abákan náà àtúndínà àwọn àfa àtìyàn ní ànábì ntì ẹ̀ gan àti rí ojú obìnrin kèé ṣe àrọ́ọ̀mù fún òun ṣùgbọ́n ibẹ̀ ńlọrọ̀ ti wá wá pé ẹnì kejì tó wá sọ pé kánàb tàbí òjé kò wọ́n fẹ́ ń kọ́ àwọn àfáà ni eléyìí náà lòdì àwa mọ̀ wípé ìtàn yìí gan níbẹ̀rẹ̀ ìsìláàmù ló ṣẹlẹ̀ kílẹ̀ rí wa ọkùnrin ànábì sọ pé kí lọ́ọ́ fẹ́ fífẹ́ ó lóun ní nǹkan kan ànábì ní lọ́ọ̀dún fámìlì rẹ̀ ọlọ́ọ̀lé kò rí nǹkan kan ànábì ní bó sòkà pàǹdà ó tún lọ kò rí nǹkan kan ànábì ní kí ala fẹ́ fi bẹ́ẹ̀ ń dáná kò burú ìbúra mi ẹ bá ìyá méjì kí ọ máa lò kan kémi ọ máa lò kan ànábì ní bá a bá fún lélẹ́yìí díẹ̀ ni ó kù lára tiẹ̀ náà bí wọn náà mélèyìn náà kò ní tó ìwọ náà ló mọ̀ àwọn àfa wa ń jó yíwa wípé àà ìbẹ̀rẹ̀ Islam nílé ìṣẹ̀lẹ̀ ṣé báyìí náà náà sàbí ọ̀wà àdájú tó tí wọ́n sì rí ọkùnrin tára abẹ́ ń ṣe àtobìnrin náà tara bẹ́ ń ṣe tí wọ́n ní ìdí àti jẹ́ káwọn èèyàn ra wọn lọ́wọ́ wọ́n sì wà ní tí wọ́n ṣàánú wọn lọ wọ́n máa wọ̀ ẹ̀ràn wọn ò ní ṣàánú wọn báyìí eléyìí jẹ́ àmọ́ wípé ìbẹ̀rẹ̀ sílámù tọrọ ìjábù ètí ẹ̀ tí ìṣẹ̀rẹ̀ ni kọ́ra bẹ́ẹ̀ bá sọ pé tiẹ̀ sì júlẹ̀ wà bí ó tiẹ̀ tún jẹ́ pé kò sì júlẹ̀ nù rìwáyà ẹni hadithi abdullahi abbas nípa ìtàn alifadulu ibn abbas ẹni tam sam gbé sí ẹ̀yìn ẹ̀sìn nígbà tí ń ṣe hajj lọ́ọ́ wípé anusa salam wá wà lórí báyìí lóbìnrin kan bá dé alakọsamiya obìnrin wa ń béèrè ìdájọ́ ìsọ̀nà sàlám fadlu wa ń tẹjú mọ́ obìnrin nígbà tí wọ́n wà máa ròyìn obìnrin wọ́n ní obìnrin hasanau nǹkan méjì ní wọ́n fi riwaya wàdíà ẹnì tọ́jẹ́ wípé ó rẹwà ni tó sì jẹ́ ẹni tọ́tàn àwọn àfáà ní ǹjẹ́ ìsìjú lẹ̀ ń bẹ́ ń bi gbólóǹbí ṣùgbọ́n wọ́n ní ló ṣe wá mà títí tó fi di wípé àwọn sáà ń gbé orí rẹ̀ kúrò lára rẹ̀ ó lè rí bẹ́ẹ̀ nítorí pé ó ṣeé ṣe àwọn afáàlú ṣeé ṣe kó jẹ́ pé afẹ́fẹ́ bóyá ńlọ fẹ́ aṣọ ara rẹ̀ tí wọ́n rí àwọ̀ tí obìnrin yìí ní ìrí àwọ̀ ẹni sì rè èèyàn lè fi ìròyìn wípé bẹ́ẹ̀ ni ìṣe dáa ni àbí bó ṣùgbọ́n àwọn àfáà tiẹ̀ ní obìnrin lẹ́tọ̀ọ́ àti síjúlẹ̀ nítorí pé ń ṣe ìṣòro ó ń ṣe hajj lọ́wọ́ ni obìnrin tí bá sì ń ṣe hajj lọ kò ní í bojú àtọwọ́ rẹ̀ ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ yìí dáadáa babalibá ní ọ̀rọ̀ yìí nítorí pé wọ́n ní wọ́n ti parí iṣẹ́ hajj ń gbà yẹn kò yé ṣe ìgbà tí ó wà nínú ìhrọ́mù mọ́ ṣùgbọ́n alásà mọ́sàbá ń foríjì bàbá wàláhi wàláhi rìwáyà tó wá lórí ọ̀rọ̀ ìtàn méjèèjì náà ló kónú kọ́dà ń bẹnu sọ Imam Bukhari rahmanahu ta'ala min hadith Ibn Abbas gangan wípé táìmù tí ànábì ń bọ̀ láti Muzdalifa ó ní kọ́dà kèé ṣe ìgbà tí wọ́n ti parí sí ájì ajá pé ojú méjì ló mú wá méjèèjì ní bá sì da kí bàbá ọba ní sọ tá a bá ti á wá sọ wípé obìnrin yìí ń bẹnu ájì nígbà náà arẹ́rì lórí rẹ̀ tá a bá ní òsì nínú ájì arẹ́rì tí wọ́n sọ lórí rẹ̀ ẹ wá jẹ́ àpàrà sínú hadithi mi tó jẹ́ pé àbúyá alálọ́gbà wa hadithi wa fẹ́ lè fún ọ̀rọ̀ àwọn àfà lágbára lórí wípé obì ó bojú rẹ̀ kò sì sí ẹ̀rí kóbìnrin ó hadithi wípé lábàáwọ̀ orúkọ kan ló gbé ọmọ rẹ̀ sẹ́yìn ìgbà yẹn tó salam ọ wá ń kọjá lọ pẹ̀lú wọn lárúbáwá yìí sì fẹ́ kí ànàbí ọ̀fẹ́ ọmọ ọ̀hún lọ́wọ́ adọ́gbọ́n ti ọmọ ń pé kọ́lọ́ rè béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ àdàsà sálàm tó bá jẹ́ pé báyìí lọ́ba rí tọ́mọ yìí bá tiẹ̀ wá síjú wá àdàsà sálàm ó síjú wá kó lè ba àlè tẹ̀ láṣẹ bàbá rẹ̀ kànàbí òfin lè rí bákan náà tí fatulu bá tiẹ̀ wá rí ń gbà ọ̀tọ̀ ni àníyàn tí òun fi síjú lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó tún wá ń bẹnu ẹ̀gbẹ́ wáyé wípé àrọ̀ bíyọ̀n lábàbà àrò oko anábìyẹ̀lẹ̀ fobìnrin ilẹ̀ láti má sọ̀rọ̀ kankan lórí ẹ̀ wọ́n nítorí pé tó wáyé pé ọba jẹ́ wípé kò bá jẹ́ ọ ẹ̀tọ́ ni ànábì ọ̀sọ̀rọ̀ nǹkan pa obìnrin ọwọ́ amú fádìlù tí ń wo tiẹ̀ òun sí orí rẹ̀ kú àwọn àfáàní ẹ̀jẹ̀ àfẹ́sì lórí eléyìí ó lè jẹ́ ntànàbì torí ẹ̀ fi obìnrin lẹ́ni wípé hadithatu sinni bil islam àwọn tí ń islam ni mélòó ni ìdájọ́ ẹ̀sìn tọ̀dọ̀ àwọn ará oko nítorí pé ń gbẹ̀yìn hadithi babalibani jẹ́ ọmọ yíya wípé ẹni ọ̀bá ní pé obìnrin ò lè síjú lẹ̀ ọ̀pàrọ̀ ìsẹ̀mí ànábì ó ní ìtàn ìṣẹ̀lẹ̀ nam ìgbẹ̀yìn ìsẹ̀mí ànábì ló ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn tó ṣẹlẹ̀ sí tó clear sí wa yìí wọ́n jẹ́ ń tó jìnnà sí ìgbọ̀rọ̀ ẹ̀sìn yìí débi irú stéèjì tába tiẹ̀ mú àdìfẹ́ láti wá fi padà yanjú àlámọ̀rí ìdán ìsìjúlẹ̀ kò sínú ẹ̀rí àdìfẹ́ bákan náà àwọn àfọ àwa tó bá tiẹ̀ wà jẹ́ pé yọ wà lọ́rẹ̀ fadilu kú òǹbẹ́sì ṣe bẹ́lẹ̀ ti sí tiẹ̀ lẹ́tọ̀ sílẹ̀ fadilu ti sí ń wò olóbìn ṣé ẹ̀sìn ọ̀wà àfiálẹ̀ yóò wà ní ẹni tí yóò jẹ́ fìtì náà yóò sì lẹ́kùn rẹ̀ lẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ọyẹ wa máa wá sára fún o. bákan náà ẹ̀rí tí wọ́n mú wá ń pa hadithi subai'a tí abu sanabili ibnu babak tó hadithi gangan baba albani jí ó clear sí wa wípé hadithi ọ̀nà méjì ń bẹ tó gbà wá muslim imam ahmed ọ̀nà àkọ́kọ́ ọ̀nà tó ọ̀nà sahihu ni ọ̀nà kejì ọ̀nà hasan méjì náà fẹsẹ̀ múlẹ̀ wọn ló tún wá wá nú ẹ̀ wípé obìnrin ìpìlẹ̀ múra fáwọn tó fẹ́ o fáwọn tó fẹ́ wá máa bá sọ̀rọ̀ pọ́n fẹ́ fẹ́ náà obìnrin parí ìdá rẹ̀ ọwọ́ amúra ní múra wípé òun fẹ́ lọ́kọ padà eléyìí ló fa ìyọ̀ǹda tí abu sanabili bílì tó fi rí obìnrin àtẹlómìn náà tó tún rí obìnrin o nígbà tí wọ́n fẹ́ máa gbàrìwà yá wa ọ wá ní òrí obìnrin lẹ́yìn tó yẹ pé létí ro nítorí wípé kọ̀tàjà mọ̀lẹ́tì lè kùtọ́b obìnrin yìí múra fún àwọn tó fẹ́ wá ṣe kíni o fáwọn tó fẹ́ wá fẹ́ òní àbúsànábìlì ńgbà tó sì di pé obìnrin kò fẹ́ òun ojú ẹsẹ̀ ní ń dọ́gbọ́n fẹ́ áǹgì obìnrin láti lè lọ bá àwọn èèyàn rẹ̀ láti fi dírẹ̀ bẹ́ẹ̀ lójú ó tètè máa sọ fún mi pé oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tó ń bẹ́ńlẹ̀ wájú fún ọ àwọn àfáà ó yá wípé obìnrin èèṣẹ́ ń tó síjú lẹ̀ fún àwọn èèyàn o ìgbà tí àwọn tó fẹ́ wá fẹ́ rí o ní àbúsànábìlì ìwìntówí kí ló wá jẹ́ àmọ́ nígbà tó fẹ́ lọ rè béèrè ìdájọ́ ẹ̀sìn padà táìmù lọ́wọ́ abóde ńlé obìnrin ìwà abóde ńlé lóru àwọn àǹfààní láti lè bá a fi bo ìhòòhò ara rẹ̀ ó tún wá lo òru náà láti tún fi kún ìbò ara rẹ̀ àṣé obìnrin yìí kìí ṣe ẹni tí ń sí júlẹ̀ kìí ṣe ẹni tí ń sí ara rẹ̀ lẹ̀ eléyìí náà tó kílíà wípé kò sí ẹ̀rí ń bẹ̀ padà mọ́. ní paríparí bákan náà an fèsì lórí àdìsí Fatima bintu Qais tó fẹ́ ṣe ìdá rẹ̀ tí àwọn sọ pé kọ́ máa lọ sílé umu sherik nbọ̀rọ̀ àná bí iná ti pé ah, obìnrin ọmọ ń gbàlejò púpọ̀ ó sì máa ń sira sáwọn ìtòlóyún olówó ni kọ́ra máa ń gbàlejò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni máa ń wábẹ̀ nínú sàhábà mi máa lọ ọbẹ̀ mọ́ máa lọ sílé ibnu ibnu maktum nítorí pé afọ́jú lòun tadọ̀ọ́yìnà fìyà bákì wàlà yàrá o lè bọ́ sọ ọ́rẹ́ ẹlẹ̀ tóun ò clear dáadáa pé kò ti sẹ́rì ń bẹ̀ nítorí wípé ìdájọ́ ọ̀nù ilé ìlànà nlanabi ń wí ìlànà bí ń sọ fún kọ́dà in ló jẹ́ clear fi sọ wípé ó ṣeéṣe kí nǹkan kó tún sí gan níbi ojúgun rẹ kọ́ ọ padà wá mọ̀ káwọn èèyàn lórí máa rí nǹkan tí ara rẹ̀ ọkọ̀ obìnrin ìsírè ó tún lè pé àwọn fi ti ìyá yìí tí wọn pinlẹ̀ máa ń lọ ọ̀dọ́ rẹ̀ fi bojú láti ọpọ́n wa lọ́mọ yọ ọmọbìnrin yìí lẹ́nu eléyìí lànà bíi fi clear eléyìí ìdájọ́ ọnú ilé ìlànà bíi sọ iná sì nu túmọ̀ pé tàdọ̀ iná fi yaba o lè gbé aṣọ sílẹ̀ ọ̀fẹ́ bọ́ sọ́ọ́lẹ̀ ọ̀fẹ́ sẹ́yìn kankan kọ́mọ̀jẹ̀ pé yọ ọmọ wa ni ọ̀la tó máa kaṣọ sára ní gbogbo ìgbà fún di èyí báyìí làwọn afáàsì clear ọ̀rọ̀ yìí tó bá di ọlọ́la a mọ̀ báyìí kú lọ. sóde mọ́kàsó kan yá látà sóde mọ́kàsó kan yá ẹlẹ́ran alhaji tó ti maka o ìmáàmù tó ti maka àdé tí ó háyàwó rẹ̀ ìjòdè maka sọ̀kan yá látà sọ̀dẹ̀ maka sọ̀kan yá ẹlẹ́ran sọ̀dẹ̀ maka sọ̀kan yá ẹlẹ́ran alájà tó ti maka o tí ó lo jẹ̀lì bàbà sòde mọ́gàsó kàn yá ẹlẹ́ran. akí àwọn stars wa kọ́nà balẹ̀ kọ́lá kọ́ba ní sanwó ní ẹ̀sán lóore inshàlá tó bá dijọ́ sátọ̀dé ní àárọ̀ ní aago mọ́kànlá pẹ̀lú yọ̀ǹda tọ́lá àwọn stars wa wọ́n bá ní sọ̀rọ̀ ọlọ́run ní yànnà bódìjà central mosque àwọn stars wa sọ̀rọ̀ mọ́mọ́ lóde awọ́l amúbíyẹyà lórí ọ̀rọ̀ pé bayitu rasul báwo nílé ànábì sọ̀sálá báwo ló ṣe rí táwọn fẹ́ máa pè wá báyà níbèrè kàbí mi zero zero ninety nine twelve fifty eight thirty one zero zero ninety nine twelve fifty eight thirty one àwọn tá a jọ wà nínú ilé agbára nídàájí tòní àfàwà ismail ẹrọàlà ọ̀nbẹ pẹ̀lú wa ṣéwà brazil karolo suna aná wa ń bì ẹni tí ń tẹ bọ́tìnì àfàwà badmus ẹnire ẹni tó darí ètò sulaiman ibrahim abu ibrahim ẹ̀sà òkè ustaasu wa sulaiman madule awal àwọn bí ẹ̀yà àwọn ni wọ́n kó gbọ́ àsòdì wa nídàájí tòní wasalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.